Pihak selatan. congratulation ìròyìn náà dé o. akí gbogbo ẹ̀yin olùfẹ́ àpàdé sórí ìkànnì yorùbá space tv níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ òjò kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóbó nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹnìṣó níbẹ̀. ẹ bá ń pàtẹ́wọ́ fún jésù bí a ṣe fẹ́ rìn sí àwọn Nigerian army Nigerian soldier. Nigerian forces ibi tán bá wà ní come in ibi tán bá wà ìjọ kan wọlé afẹ́ receive àwọn Nigeria army we want to receive them God bless you we want to receive them we want to receive them we want to receive them mo ṣe bẹ́ẹ̀ máa pàtẹ́wọ́ ni ìran ni wọ́n we want to. pàtẹ́wọ́ bí wọ́n ṣe wọlé. ìkẹ́kọ̀ọ́ mi fún àpàtẹ́wọ́ bí wọ́n ṣe With great honor by the Spirit of God in me, I want to celebrate the Nigerian Army Air Force Navy Soldier lẹ́ẹ̀kan sí ẹ̀ pàtẹ́wọ́ welcome you in the name of the Lord Father God and the Holy Spirit. Mo fẹ́ pè wọ́n síwájú bí ẹ ti ń pàtẹ́wọ́ bí ẹ ti ń pàtẹ́wọ́ wọn á máa bọ̀ wọ́n síwájú. You're welcome, you're welcome, you're welcome, you're welcome. Salomo, you stop me. Okay, iwájú lẹ̀ka àwọn òkè ó kò síwájú náà ju ibi tó ń jókòó sí náà lọ. ìjà ìjà ìjà ìjà ìjà ti ń bọ̀ ṣé ó nílò kan tó máa ń gbé wọn wọlé gidigidi jókòó máa wo ohun tí ó ṣẹlẹ̀ bí máa wo ohun tí ó ṣẹlẹ̀ bí ẹnìkan ní sẹ́ wọn wà kó wa àlàáfíà ni o wọ́n wá pọ́n wòlíì rẹ lẹ́nu o kárí màmá tó pàtẹ́wọ́ yẹn sọ pé ọlọ́run sinmi lẹ́ni àpọ́nlé wọ́n sinmi lẹ́ni àpọ́nlé. yìí I'm not sure. It's a privilege for me to be here today to present an award to our Father in the Lord. And in all that ọlọ́run lò wọ́n ọlọ́run á tẹ̀síbọ̀ máa lò wọ́n ní agbára ọlọ́run ẹ̀dùn ọkàn tí olúkàlùkù bá dé bíbà yìí nítorí pé ẹ ti pé gan sí àgbẹ̀ àṣẹ bàbá wa olúwa múnú yín dùn. Without wasting much of our time, we need to. Um, right away, we are going to national anthem. And I will please indulge the audience of the congregation to be on the stand as we sing our national anthem. Please. ẹni tí èmi pè èmi ṣe ní ògo father hello sir congratulations olúwa ti ṣe ní ògo it is yours yeah. let me start with calling the name of my oga on seat i will start from calling yekini a yekini. kọ́lẹ́ alárápé akínrolé. mẹ́sàn-án Colonel Tèmítọ́pẹ́ Awóyínká Captain Akínlẹ́yẹ Tèmídayọ̀ Captain Adéníyì Túndé. Lieutenant Ayemi Samson. Adébájọ Ọláwálé Lẹ́ftẹ́nà Ògúnsanwó Olúwafúnmilọ́lá Nigerian Army Band, Brigade Band. Wọ́n á um, gbẹjọ Adépẹ́lú Olúwafúnmilọ́lá mi ò sí yúnífọ̀mù. Akọ́kùnrin àwọn akọ́ṣẹ́rù ọlọ́run á dẹ̀ gbà fún. Without wasting much of our time, we need to go to brief profile of our, our day and to be done by Michael. Okay. Okay. Oh, okay. Yeah, ẹjọ́ ní Peter wa yìí, a fẹ́ èèyàn kan or méjì because ṣe rí àwọn ọ̀kan kan máa ń ṣẹlẹ̀ tí ó lè máa jẹ́ òye fún èèyàn kan ṣùgbọ́n nípa testify ìmọ́lẹ̀ máa fi ń yí àwọn kankan àwọn àkọ àṣírí kan máa ń jáde tẹlomi lè wò pé kí ni bàbá náà ṣe tí gbogbo wọn pọn lé báyìí kíní kan kíní kan bọ́ mọ́ mọ́ ẹ́ẹ́ ó ṣe bẹ́ẹ̀bẹ́ ó ṣe bẹ́ẹ̀bẹ́ mo fẹ́ èèyàn méjì kó wá jẹ́rìí sí bàbá wa èèyàn méjì ọkùnrin kan obìnrin kan mo kí gbogbo ẹ̀yin tẹ̀wọ̀ lórí ìjókòó báyọ̀ àtàlàfíà gbogbo yín máa délé èmi bẹ́ẹ̀ nìkan mo jẹ́rìí sí taratara tọkàntọkàn especially lórí nǹkan tó ṣe fún èmi òdílé mi ọkọ mi parí olódó wọ́n sọ wá di ẹni tó jẹ́ pé ayé wá wá rírì fún lẹ́nu àti ilé ìfẹ́ ìjọ̀rọ̀ bí mo ti wá láti ní oṣù mẹ́ta sẹ́yìn kò sẹ́ni tó lè sọ wípé àwa rìn mọ́ gbogbo ìjẹta dáàdì ṣì wà lẹ́kọ̀ọ́ àná wọ́n wọlé lóru èní pẹ̀lú pẹ̀lú ẹ̀ lórí ayé wa yìí náà ni àwa jẹ́rìí o kọ́lọ́wọ́ lọ́jọ́ ni kọ́ máa padà lẹ́yìn wọn orí ẹ̀ lòún fún wọn láti kọ̀rọ̀ ní lẹ́nu kọ́lọ́wọ́ gbà fún wọn ṣé o. praise the lord ojú bẹ́ẹ̀ náà praise the lord ẹ̀yin tẹ́ fẹ́ràn ọlọ́run yìí Gabriel Adémọ́lá. Amusa, ẹ fi taratara kí hallelujah àkọ́jú ìgbà. orúkọ mi ni Reverend Káyọ̀dé Owólabí tí mo bá ní kí n máa sọ̀rọ̀ lórí wòlíì yìí I wish to call him my prophet ìdí ni wípé a gbé kalẹ̀ bíi Jésù fún gbogbo àwọn tí èlùtù ti kọjá. Adémọ́lá. Adémọ́lá ọmọ amúsàn òjò ní tí kò sú tó fi rọ̀. Adémọ́lá ọmọ amúsàn ọkọ àwọn opó. grace àánú la rí gbà orí ọ̀fẹ́ wà so because somebody beckon unto me and he plead pleaded pé ah tọ́wọ́ ò bá sọ tinú òun ah òun ò ní lè jẹun mọ́tò òun bá délé o so for that privilege and for that grace please permit me to call my brother just come and give a speech about our father then. praise the lord. ẹ eh, mi ní sọ̀rọ̀ púpọ̀ bàbá yìí ti sọ̀rọ̀ tán ọlọ́run ní jẹ́ kẹ́ sọ̀rọ̀. Adémọ́lá Musa wọ́n ní òjò tí yóò rọ̀ tó ẹ yẹ pa Ọlọ́run pé bàbá yìí. tí bá fẹ́ tẹ́síláì sí wíwá tí mo wá bí lónìí ẹni kankan invite mi o ìwòye àná mo wà lẹ́kọ̀ọ́ mo ti rí wọn sìn kì í ṣe five years tí mo ti wọ́n gbẹ̀yìn mi ìmọ̀ nǹkan tó gbé mi débi o bí mo ṣe ń bọ̀ mo rí wúmà kan ní junction yẹn mo ní mo ní Gabriel Àjàlá wà èmi fẹ́ yà sí tẹ́lẹ̀ kò ní máa bọ̀ mo débì oyè mi fẹ́ jábọ́ rẹ̀ ni. ṣayé bàbá yìí ìgbà tí mo yìí wá bẹ̀ yẹn máa kọ́ máa ń wá ń gbà yẹn máa yẹn bí ó máa ń gbé kẹ̀kẹ́ wá mo lè jókòó sí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá pe bàbá yìí kó wá wàásù winners mi lọ àjọbẹ̀yẹ winners nígbà yẹn bàbá yìí á máa wàásù fẹ́yàn mẹ́wàá bí ẹ tó wàásù fẹ́yàn one million wọ́n máa wọ báyìí ká ah, ẹ wọ bàbá mi ṣe wọ́n tó máa là kú tí ó máa èèyàn mẹ́wàá olódà òbí kí bàbá yìí kó wà tó fẹ́ yẹn wá mílíọ̀n tó tọ́. mo dúpẹ́ lọ́wọ́ náà fàyè wọn wọn ò dá mi mọ̀ wọ́n ti mọ̀ mí báyìí tí n bá sọ̀tọ̀ tá a fi mọ́ra ó fọ́ nì ọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ayé ẹ̀yin ló wà dé tí gbogbo ayé ń wò ẹ̀yin ló dé tí gbogbo ayé ń sọ̀rọ̀ <laughs> gbogbo gbogbo jẹ́ tó lọ́wọ́ bàbá kìí yín ó jẹ́ kí n lo àǹfààní láti pe Mr. Muyideen e hum, é isso aí. jẹ́ ẹnìkan tó ṣe pé mò ń mu ọtí líle mo dẹ̀ ń mu sìgá kò sí àwíjàre kankan tí èèyàn lè sọ nípa ilé ìjọsìn Ọlọ́run. lórí títì express tèmi máa ń dúró sí èmi ń ta car ní express mo kó car charger yẹn lọ́wọ́ ń pariwo car charger mp player car bluetooth earpiece car charger car charger car charger. bàbá wa nínú olúwa àsìkò tí àwọn ń kọjá sí ni súnkẹrẹ bàkẹrẹ ọkọ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn go slow lọ́ba mú ọkọ̀ wọn mọ́lẹ̀ á èyí jẹ́ ìyàlẹ́nu ńlá ariwo kájà gàbẹ́lì wa ń pa fún lẹ́yìn ní àwọn gbọ́ wọn arákùnrin ṣé èèyàn tí orí ẹ̀ pé tí ọpọlọ ẹ̀ pé lélẹ̀ yà bí alárùn ọpọlọ torí ìrí ìdúró mi kò jọ ti ẹni tí ọpọlọ ẹ̀ pé ìbúrò mi jọ ti aláwọ̀ ọpọlọ bàbá wa Adébọ́lá Amúsàn wọ́n pè mí kí lẹ́yìn tábọ̀dá ká jàjà nì ṣé ẹ̀ẹ́ kí o sí nǹkan kan tó ń ṣe nínú ọpọlọ mo ní à pásítọ̀ kò sí nǹkan kan tó ń ṣe nínú ọpọlọ kódà bẹ́ẹ̀ ṣe wà yìí gẹ́gẹ́ bí ìrànṣẹ́ Ọlọ́run mo lè pa mo ní ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe wáyé mo ní mo ní bí obìnrin tó bá pé tí obìnrin tó bá sí òwò rẹ̀ mo ní mo lè kí orí mi bọ ìwò náà débìdébì nǹkan ọmọkùnrin mi mo ní kò sí ìdánilójú pé èmi ò fẹ́ yàwó nínú ayé o. kí má fa ọ̀rọ̀ ẹ̀gbọ́n bàbá wa nínú olúwa wọn ni ẹ wà chọ́ọ̀chì ọ̀dọ̀ mi o níjọ́ Sunday mo ní àwa gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe lẹ́yìn tí kò tí kò dé ọkàn mi mo kàn sí àdéhùn yẹn lórí àwọn. bàbá wa ní olúwa ní ìyá rẹ àti bàbá rẹ ń kọ́ mu ní à ìyá rẹ àti bàbá rẹ ẹ mẹ́jẹ̀ ká fa ẹ̀mí ọ̀rọ̀ gùn ìyá mi ó kọ bàbá mi lẹ̀ which is divorce between husband and wife. mo ní ìkọsílẹ̀ tí ìyá mi kọ bàbá mi sílẹ̀ yẹn mo ní ìkọsílẹ̀ yìí ló wá ṣe okùnfà ìrìn àjò ayé bàbá mi tó dàrú tó tún ra ti àwa ọmọ lọ́wọ́ àánú mi wá ṣe bàbá wa nínú Olúwa wọ́n ní ọ̀nà wá sí ìjọ mi wá sí ìlú Ìbàdàn bàbá wa nínú Olúwa wọ́n fún mi ní owó níjọ́ náà sọ̀rọ̀ mo ní bàbá wa nínú Olúwa. búrẹ́dì tí àjọ ń ta ọjà ní títì express táwọn ta búrẹ́dì gẹ́gẹ́ bí èmi ṣe ta káà ṣàjà wọ́n bá pè mí wọ́n ní wòlíì ìránṣẹ́ ọlọ́run tó pè ọ́ lánàá tó ní kọ́ wá sí chọ́ọ̀chì òun ní ọ̀la sunday yáa rí wípé ọmọ chọ́ọ̀chì ọ̀dọ́ rẹ̀ o mo ní kí ni mo fẹ́ lọ sí ń bẹ̀. ní kí ni olókùnkùn fẹ́ lọ sí sọ̀rọ̀ kò pọ́sibù ah wọ́n ní kí n lọ́rùn wọ́n ní ọlọ́run fẹ́ lo wòlíì yẹn láti ra ọkàn mi padà ni mo bá ṣàdéhùn mo ní ń lọ wọ́n ní lọ́rùn sọ̀rọ̀ pé wòlíì yìí tó fún ọ ní owó pé bóyá owó tẹ̀ ìwọ̀kọ̀ o lè má sí owó tó fún ẹ yẹn ló tàbí torí ti owó tó fún ẹ yẹn nẹ́tíwọ̀kì wọn mo ní mo ti gbọ́ mo tún sọ ní ọ̀rọ̀ orí àwọn fúnra àwọn èèyàn náà nígbà tó di ìjọ kejì yẹn tí àwọn ọmọ oníbúrẹ́dì yẹn tí wọ́n tó gbà mí nímọ̀ràn pé mo gbọ́dọ̀ wá sí chọ́ọ̀tì bàbá wa ní mo ní wà Adémọ́lá Àrùnsọ nígbà tó di ìrọ̀lẹ́ lé nǹkan bíi after five bàbá wa nínú Olúwa Adémọ́lá Àrùnsọ wọ́n bá gbéra tìtọ́rù mi déédéé ibi tí mo dúró sí tí mo ti ń kó káàkiri lọ́wọ́ tí mo ti ń ta káàkiri yẹn wọ́n kà ló balẹ̀ síbẹ̀ ni wọ́n bá tó ní ọlọ́pàá bàbá ìwé o nǹkan kan bẹ́ẹ̀ dáhùn mọ̀ torí ọkọ̀ rent ni wọ́n lò nígbà àkọ́kọ́ nígbà kejì yẹn ó jẹ́ ọkọ̀ white. àmọ́ gẹ́gẹ́ bí ojú ọ̀nà pé ẹ tí mo rí lánàá ó rí ojú mi ò lè tàn mí jẹ mo kí àtàkọ́lé pàkọ́lé tọ̀wọ̀tọ̀wọ̀ kí wá ní ó bà mí lẹ́rù nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ mi wípé ọlọ́run sọ nínú ìwé mímọ́ rẹ̀ èmi yóò fún ẹni tí èmi àkókò tí bàbá wa nínú olúwa tí wọ́n dé ní ọwọ́ ìrọ̀lẹ́ ẹjọ́ náà gbogbo ògógóró tí mo ti mu ní àti àárọ̀ ó ti ká kúrò ní ojú mi torí pé tí ògógóró Yorùbá ti gbà kúrò lójú mi kò sí ìwàásù tí bàbá wa nínú olúwa Adémọ́lá Amúsàn kò sí ìwàásù náà tí a lè wà fún mi o mi ò lè tẹ̀lé wọn àmọ́ ọpọlọ mi sẹ́tù. ní mọ́mẹ́ǹtì yẹn ní òtí ìmú ọtí kankan ojú mi dẹ̀ wálẹ̀ ní àkókò yẹn ní òtí ìmú ọtí kankan. ni wọn wá ní lẹ kọjá lánàá bẹ́ẹ̀ ní kí n wá church yín lẹ́ẹ̀ mi ní owó mo wọn rántí. wọn Eh, bọ́dá alágbádá ẹ wọlé nu ọkọ̀ kẹ́ ẹ fi opportunity yẹn mọ chọ́ọ̀chì ọ̀dọ́ wa lẹ́nu ṣé bọ́dà Sunday tẹ́yìn bá ti mọ chọ́ọ̀chì ọ̀dọ́ wa lẹ́nu kò ní jẹ́ eh, tuntun sí yín láti mọ ibẹ̀ lọ́la yẹn o tá a bá lẹ̀ ti gbé chọ́ọ̀chì ọ̀dọ́ wa ti bá ti gbé yín débẹ̀ tẹ́ ẹ ti mọ bẹ̀ màá tún fi ọkọ̀ gbé yín padà sí ibi ìbàyẹ̀ padà bẹ́ẹ̀ lè mọ̀ ta ọjà yín lọ padà àṣẹ àlùmọ express tí mo ti ń tajà. Bọ́lám tí bàbá wa nínú olúwa tí wọ́n gbé mi dé church wọ́n ti ẹ̀rọ oúnjẹ fún mi lójú ọ̀nà mo ní bàbá wa nínú olúwa olóúnjẹ kọ́ ló bá mi. Àní bí ń ṣe jẹ́ èèyàn. Meanwhile, tó túmọ̀ sí wípé ẹbí ọ̀rọ̀ pẹ̀lú pé áńgẹ́lì Ọlọ́run. ẹni wòlíì ti ń bá ní sọ̀rọ̀ wọ́n mà ló ń jẹ fún mi ni ń jẹ yẹn nínú ọkọ̀ nígbà tá a dé chọ́ọ̀chì làbá jókòó dáàbò wọn bàbá wọn nínú olúwa pásọ wọn làwọn bọ̀ wọn làwọn ti ra àánú ó ń ṣe mí bí àlá mo wò pé ṣé kìí ṣe pé mo ti bọ́ sí ọwọ́ àwọn four one nine. wọ́n ní ìbọ̀dá ẹ jẹ́jẹ́ yìí mo jó oúnjẹ yẹn nígbà mo jó oúnjẹ náà pọ̀ pé síta yẹn bàbá wa nínú olúwadé pásítọ̀ adémọlá àmúsà wọ́n ní bọ̀dá bóun ní sẹ́ẹ̀ ti jó oúnjẹ yìí kìíní yẹn dẹ̀ kọ́ náà sí bàbá wa pásítọ̀ Adémọ́lá àmúsà tí ọ̀la tí bàbá bá ń rí tẹ́ ẹ máa rojú kókó bàbá ní ṣé ẹ ti jẹun bàbá wa nínú olúwa òfin ebi pààyàn ìlú o. yóò bá sì pọ̀ sọ̀rọ̀ wọn pòwe bẹ́ẹ̀ ni bá kú òun náà sọ ẹ́ ah, iṣẹ́ náà kù sí òòrùn. Ah, ẹ yẹn náà lóògùn. bàbá wa nínú olúwa pásítọ̀ Adébọ́lá áńgẹ́lì Ọlọ́run ó kọ́lé fún mi ó sí ṣọ́ọ̀bù ńlá ṣọ́ọ̀bù alárànbarà okòwò tí ìyá mi àti bàbá mi ò lè dá mi okòwò tí ẹbí mi tí wọn ò lè dá ẹ bá wọ ọ́ kẹ́kọ̀ọ́ ṣe ní owó yìí. bàbá lọ́wọ́ mo wádìí ẹni àti jáda ńlọlẹ́ àti yẹ́pìsì àti gbogbo fọ́nà accessories pátápátá gbogbo ẹ̀ lẹ́kún ní sọ́ọ̀bù ìjẹ́gbẹ̀rẹ̀ ẹ wá wò inú àgbàlá Gabriel àgbàlá Gabriel City ni là ń pè bí lórí àdàrà yìí. fẹnukọ tètè bẹnukọ ó dúdú ìlú ńlá kan ẹnìmú àgbàlá káàbà yìí ẹ ìdí ẹ̀ la fi pè ní àgbàlá Gabriel City. inú àgbàlá yìí náà ni bàbá wa Adémọ́lá Músàn ni wọ́n tó kọ́lé Adéròǹdàlà fún mi sí. wọ ilé tí bàbá mi nínú olúwa adémọlá amúfà tí wọ́n wọ ilé tí bàbá wa adémọlá amúfà kọ́ fún mi wọ́n ní irú pátá ilé yìí gangan wọ́n ní ọyá ẹnìkan náà ọyá bò náà kọ̀ mú ẹ ẹnìkan yìí náà kọ̀ mú ẹ láti ilé ìwé ni wọ́n láti gbà wọ́n láti ẹ̀bùn gbogbo wọn ni wọ́n ti fẹ́ bí bàbá wa adémọlá amúfà ní ẹbí fẹ́ bá kọ irú ilé ìlú nìkan wọ́n tẹ̀ ní irú ilé ìlú làwọn fẹ́ kọ́ tí ẹ̀yin ọ̀tẹ̀ ṣe ní bí àlárò sọ fún

pásítọ̀ abóṣọ kò dádúró ó ní ẹnìkan tó ń kílẹ̀ ìpínlẹ̀ sí máa bá mi mo dúró tiẹ̀ ìgbó bá ṣe wàhálà ló bá ṣe àlẹ́ ẹ̀pẹ̀lẹ́ káàbọ̀ tó wọ́n sẹ́kù lójú ìwé ṣe gbogbo ẹ̀ ó ti ẹ̀jẹ̀ kẹ́mẹ́ tẹ̀sí sọ ẹ̀ kọ́kọ́ jẹun lọ́kọ́ ẹ̀ kọ́kọ́ balẹ̀ ẹ̀pẹ́ inú àdùn tí èèyàn bá ń ṣe nǹkan tí ò bá rẹ́ni lákẹ́kẹ́ mọ́ ìrònú tiẹ̀ ó máa pè síbẹ̀ yẹn ṣùgbọ́n tó bá tó bá lò nǹkan méjì lẹ́yìn ìgbà kékeré bá wà nínú ẹ̀ dùn láàárọ̀ láti ṣẹ́yìn mẹ́ta mẹ́rin olóṣù ti mọ́ tó bó ṣe máa lọ nìyẹn màdàmú bá yíyọ̀ bá yíyọ̀ lọ́dọ̀ lọ́rùn ẹ̀ gbogbo ìbàdàn sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ kakọ́ sọ̀rọ̀ màdàmú kakọ́ tó bẹ̀rẹ̀ kakọ́ fún kakọ́ fẹ́ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé yẹ gbogbo bí bàtà fún ìjọba bó ṣe jẹ́ ìyàwó ẹ̀ fẹ́ yìí ọlọ́run ló ń kì í lágbára ti ọlọ́run àbúrò yìí ṣẹlẹ̀ sí mọ́ gbogbo àbúrò tó tó ti ṣẹlẹ̀ tó ìyẹn ti ah. lè kọjá ẹ̀ ní ẹ̀ ńlá fún wọn láti sí lọ sí títí títí tẹ́ máa dàgbà tẹ́ máa fi darúgbó tó lágbára náà lágbára náà ayọ̀lẹ̀ máa máa rí ah, ṣe pásítọ̀ wa báyìí náà dúpẹ́ ẹ ṣe ẹ ṣe ìkọ́lá ẹnu yọ́ mẹ́ta yìí ìbáàdè ẹ̀ẹ́dógún hundred years ẹ̀yin máa ló one twenty àlàáfíà ara ẹ̀ẹ́dẹ̀ máa fi kú bẹ́ẹ̀ ṣe é kí a tó bí mo fẹ́ gba ìyọ̀ǹda láàrin gbogbo ìjọ pé mo fẹ́ pùsẹ̀tì màmá wa ní award a tó gbé award fún bàbá wa. congratulations The next on the list here is the presentation to our Father in the Lord. Amen. The man of the people. arúgbó ẹni ìyẹ́ ni uh-huh. ẹni ẹ̀mí mímọ́ ọmọ òrukàn bàbá ọmọ òrukàn ìdùnnú àwa ayọ̀ wa ìgbẹ́kẹ̀lé wa alágbàfo wa it is war now this will be done with the person of my able council area council chairman and the person of Cornell Yekini Akita. ẹjẹ́ ká sọ ìyá bíbí náà a ti sọ èdè lédè tí wọ́n fi wọ́n fi kọ́ wa tí wọ́n fi tá a gbà only to appreciate God Almighty àti adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run ní ilé ayé bàbá wa pásítọ̀ Gabriel ẹ jẹ́ ká máa ṣe dáadáa the reward ká tó dé ọ̀dọ̀ ọlọ́run ayé láti máa máa bẹ̀rẹ̀ ọjọ́ tó bẹ̀rẹ̀ òun lè bí àná all what he has passed through in his life ó ti fà fi ó ti di àtìlẹ́yìn ìdí nìyẹn ẹ má wà surprise o pé ní àwa ah, ètò fi ń ṣe lé wá ètò fi ń help wá ètò fi ń ṣe kínní ẹni tó bá ti jìyà láyé kò ní fẹ́kẹ́ nìkan jìyà because n tí ojú ẹ̀ bàbá rí òun ṣe love of the one million years but n tó fi rí òun ló máa máa fi wò ó pé ha ayé pé ẹgbẹ̀rún wọ́n ti fún méjì ayé pé ẹgbẹ̀rún bọ̀tí ní tẹ̀dá bá rí mọ́ ẹ má jẹ́ àkókò ṣòfò abá bàbá wa dúpẹ́ ìwọ náà tó bá wọ̀ pé irú eléyìí wù ẹ́ má ṣe dáadáa má dúró dẹ́nu kan má dúró ẹgbẹ́ bọ́lá jẹ́ kí wọ́n dúpẹ́ fún mi ọlọ́run kó máa retí ọpẹ́ ọlọ́run ló fà á yọ it's we are we have a committee that decide yearly award ni fáwọn tí ọlọ́run bá rán ọlọ́run bá rán you don't do it alone àwọn tí ọlọ́run ọba bá rán ló máa gbà yín pé ní ọlọ́run ló rán nana must do it he's doing it without looking back ọlọ́run dẹ̀ sọ lẹ́sàn-án èyí tó hàn síta làwa rí èyí tó hàn síta tó lọ́run ṣe fún lábẹ́ ní dáadáa kọ́ ẹni tó bá fẹ́ ṣe dáadáa ẹni tó bá wá dáadáa kó máa ṣe dáadáa ìdí èyí àbálẹ́ dúpẹ́ fọlọ́ yorùbá ni bí ẹ má òde bóyá fẹ́ẹ́ dúró àìsí àdúpẹ́ fọlọ́ ṣá àbálẹ́ dúpẹ́ fọlọ́ you might look young àgbàlagbà lọ́wọ́ ọ̀gá náà. àìmọye àwọn tí ò tó yín àìmọye àwọn tó dàbí yín àìmọye àwọn tó tù yín lọ ọlọ́run fún wọn ṣe wọ́n wá agbára pé ọlọ́run fún mi ṣe gbọ́dọ̀ lọ irọ́ ẹni tí a bá fi rán ló máa ṣe God bring you from nowhere you never thought of this years but you are here today ọlọ́run ni not èèyàn ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe o ọlọ́run rí yín ọlọ́run ló máa polongo yín kò ń ṣe èèyàn ètò ìwọ̀n bá ṣe ìwọ̀n bá ní tábà ṣe from this tábà ṣe débi fẹ́ǹsì yẹn àlà àti débi fẹ́ǹsì àdúró ọlọ́run ò láàlà títí ayérayé ni. àwa bá dúpẹ́ àbẹ̀bára wa náà dúpẹ́ ilé ẹni tí ó mọ yìí ọlọ́run ẹni tó ń pọ́ lọ́run lé tó ń sàánú ẹ̀dá àwa náà ronú kan láti àpèṣe ẹ̀tẹ̀ títí láéláé ni both home and abroad I knew bí wọn sí pẹ̀lú wa ní we post it we are we are before the camera I knew àwọn èèyàn á máa wá wò ìmọ̀ ẹ̀yìn kan bẹ́ẹ̀ bá jókòó nínú ilé ah, ó yẹ kí n ṣe jù báyìí lọ ó yẹ kí n ṣe jù báyìí lọ the whole point is that when you started ọlọ́run á gbé yín kọjá ìjà ìlú rẹ̀ let me use the opportunity to read àfòrí ní àgọ́ àfààní àfààní yọ láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n sọ pé èmi ni ẹmú ẹmú ni ẹmú ni ẹni tó lọ́n bá bá kú làwọn máa mú rẹ̀ sọ́ọ́ lẹ́sìn náà tó àwa àdìgbò àwa ń tètè ṣíṣà tó ẹkú oríire àwa náà bẹ́ẹ̀ kú oríire pé ní amọ̀ yìí ọlọ́run bẹ́ẹ̀ mọ̀ yìí ọ̀tí ọlọ́run kó mọ̀ yìí ju báwa ṣe mọ̀ yìí lọ àfọlá àti nínú àwọn náà kí ọlọ́run ó má da yín dúró lẹ́bi tẹ̀lé o kó ẹ̀ gbé yín ahẹ́ gbogbo àwọn tó tẹ̀lé yín náà ọlọ́run kó má fi yín kú wọn kó má fẹ́ wọn kú wọn. ẹ lápájá lọ́wọ́ ẹ̀ fún wa dà láì ní ṣe ti yín bẹ́ẹ̀ o. ẹ ṣe mọ àdúgbò ẹ̀jẹ̀ yàtọ̀ yóò ṣe opportunity to present the award this award once in a year you are the one for two thousand and twenty. Eh, before that eléyìí ẹ rí i pé ní couple for some weeks back ẹni tó bá ń ta pépà ẹ ti rí i pé nígbà ṣe kò ń ṣe ọmọ side àti publish ẹ sí almost five bill paper ẹ̀wà yìí ní nàìjíríà gbogbo ẹ̀ ló wà ní nàìjíríà and as some other companies tá a fẹ́ bí fún bàbá wa wọ́n máa pọ̀ wọ́n máa digest ọlọ́run á fún wọn ṣe ojú a máa hókun ẹ̀ gbogbo ayé gbọdọ̀ dìjà fún yín ẹ̀ńṣẹ́ ní ẹ̀ńṣẹ́ ní ẹ̀yìn ẹ̀ńṣẹ́ ní tàǹgbé pamọ́ bá a ṣe mọ̀ a gbọdọ̀ pọ̀ yín lè you don't just expose it to the whole world gbogbo yàgò kéde for you will do that yes ẹ̀wù tí wọ́n gbélé mi lọ́wọ́ o ó tọ́ sí mi ni wọ́n fún mi o bọ́ ni mo fúnra mi nígbà tá a bá ẹ̀ ẹ́ gbé wa gbogbo a máa fi àkókò everybody see it. n tá, não não é, tá, o é. t money mọ́ tàbí owó ti wá sí. you are going to dance display and God will surely celebrate you. wọ́n ní dáàdì máa jó ìsìn gbogbo àwọn èèyàn pátá àádìdì láti wá yé wọn sí pẹ̀lú owó ni o. bó bá tó àkókò ẹ ṣe ìdádìlẹ́yọ̀ kọ̀ọ̀kan.